نعم،, نعم،, نعم الحمد لله صلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أريد آه، أن لقاء واتوني يعني حديثنا اليوم ونعني تأكيد الدعوة إلى الاستقامة fi rinlẹ̀ ìpọ́npá dáadáa agbọ́nrin ìmọ̀ pinni síbi pé ká dúró déédéé pẹ̀lẹ́ sí wa. àdéhùn eléyìí ń fẹ́ tún kọ̀ǹpa fún wa ó ń fẹ́ tún jẹ́ ká mọ pàtàkì ìmọ̀ pèpè ìmọ̀ pe àwọn èèyàn lọ síbi ìdúró déédéé pẹ̀lẹ́ sí عن أبي بكر الصديق رضي الله عنه قال أبو بكر الصديق رضي الله عنه أصبعك يا أيها الناس مبيعي يوم إنكم تكرؤون هذه الآية أني أيمن كايا يتمفكر فيه آية ناني يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يدركم من ضل إذا اهتديتم أن من كايا إتوى النصرة المائدة آية 105 إتوى فقط مقبلين دينيا عليكم أنفسكم ورارين دوانيا شرانيا ẹ mójútó ra yín ẹ mójútó ẹ̀sìn yín ẹ mójútó àlámọ̀rí yín ẹ má ṣe gbèsè yín yín rádaràdà ẹbí kan nínú àwọn afọ àwọn àgbà tó rí kájà lọ Mustapha ló ti lè mọ balódé ọ̀rọ̀ ṣe àkọlé àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn àná ṣayá àtúkùn nsọ́ni àìdíkùn ìgbésí ayé oníkálukú wà lọ́wọ́ rẹ̀ bó bá ṣe ìwọ náà ṣe máa bá ọlọ́run sọ fún wa nínú àkùrá ni wípé hmm, عليكم أنفسكم لا يدركم من ضل إذا اهتديتم ẹ má jẹ́ kí àwọn tí tí wọ́n ti bàjẹ́ àwọn tí wọ́n ti sọnù ẹ má jẹ́ kí wọ́n kórí ibú kan kópa rárá báyìí o nígbà tẹ́yìn bá ti wà lójú ọ̀nà tí nǹkan ti yé yín ẹ má ti máa sọ pé <laughs> ìrí nǹkan gbéṣe láyé wọn èyí náà ṣe ń parọ́ tó ń jalè kò sí ni wọ́n máa mọ kí ó mọ kí ó mọ̀wé àwọn èèyàn tó ń gba tiẹ̀ náà ní àwọn èèyàn sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run ọlọ́run dẹ̀ ń ṣe ti dèrò ọ̀jù fún wọn láyé orí ẹ̀dẹ́ ó fi ń mì wọ́n wò ẹ̀yẹ́ má jẹ́ kí sísọnù wọn yìí kó palára bẹ́ẹ̀ yìí kó wa lọ sọ yìí náà nù lójú ọgbà tọ́lọ́run bá ti ṣàánú ẹ̀yìn tẹ̀ ń ti mọ̀nà tí nǹkan ti yí ẹ̀yìn la yadurukum man dalla idha hadaytum anabi sọ ọlọ́run fẹ́ lè fún adé náà Al-Qur'an ètè abubakar wa fi ṣe wá sí fún àwọn èèyàn ọ̀rọ̀ ìpọ̀ gan-an láwọn ọ̀nà tá a lè gbà tó sí ẹ̀yin tí ẹ ti gbọ́ àgbọ́yé sunna tí nǹkan ti yé yín ẹ má tún kó virus lọ́dọ̀ àwọn oníbídà ẹ má wọ́pọ̀ àwọn oníbídà ti lérò èrò kọ́là wà wà áfíà àgbọ́yé ló kàn ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọn dàrú kó má dàrú mọ́ yín lójú gbogbo ẹni tọ́nà ń bá ti ní kí nǹkan yé ẹ má gbẹ̀tàn jẹ pẹ̀lẹ́ ní kí nǹkan yé ẹ wá ń wò bí ìgbà tí gbèsè ayé rẹ̀ ń wà ah, àwọn náà àwọn náà Abubakar wa ni wa صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يده أو أوشك أن يعمهم أوشك أن يعمهم الله بعقاب منه أبو بكر أنصى لنا النبي صلى الله عليه وسلم ورضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أجمعين ọlọ́run gbọ́lẹ́ náà صلى الله عليه وسلم yí pé sọ̀rọ̀lá àlùsọ́lá àwọn èèyàn ò dájúdájú àwọn èèyàn tí wọ́n bá ti rẹ́nìkan tí ó jẹ́ alábòsí tó bá rẹ́nìkan tó jẹ́ azọ́ọ̀lìm alábòsí tó ṣàbòsí fún àwọn èèyàn fọlọ́mùyẹ́ kò dúró àlàyé wọn ò ní stọ́ọ̀pù ẹ̀ kúrò níbi àbòsí tó ṣe fún àwọn èèyàn yìí dákẹ́ wọn máa wò ó arúgbó hùwà bàjẹ́ ó hùwà bòsí ó jàǹbá èèyàn ó bìtì èèyàn ó gbá wọn ó lù wọ́n jìbìtì gbogbo ọ̀nà eléyìí tí àbòsí pọ̀ tó kún sí ó sọ̀rọ̀ wọn láì dá ó jàǹbá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ eléyìí tó wà ní kápá rẹ̀ ó gbalẹ̀ onílẹ̀ mọ́tì ẹ̀ ògbà owó olówó gbàjọ òkòwò jíṣẹ́ fẹ́ni tó ní forúkọ àwọn èèyàn ló jìbìtì gbogbo oríṣiríṣi ọ̀nà tí à ń pè ní ìran àbòsí ìran àbòsí ó rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ báyìí kò sọ ó dẹ̀ mórí wọgbó lọ ó mọ̀ ọ́n mọ̀ ó dẹ̀ ń ṣàbòsí ẹni tí ó jàre ó dẹ̀ ń da lẹ́bi ẹni tó jẹ̀bi ó dẹ̀ ń da láre àwọn èèyàn dẹ̀ àwọn èèyàn hurú wà báyìí anábìnrin kàkà kí wọ́n gbé gbèsè kí wọ́n pe ọ̀jọ̀gbọ́n kí wọ́n pe àwọn olùmọ̀ kí wọ́n pe olóye kí wọ́n ní kó jọ kó bá wọn sún mẹ́rin yìí láti pè sàkíyèsí tó bá jẹni tó wà nípò ipò ẹlẹgẹ́ ṣùgbọ́n tó bá kéèyàn kan sẹ́kàn jẹ́ ordinary person ní tí kò sí nípò ẹlẹgẹ́ kankan kẹ́ni ẹ̀ náà fúnra ara rẹ̀ lọ bá láàrin wọn àti ẹ̀ torí pé àwọn bàbá ilẹ̀ Yorùbá wọn ní pẹ̀lẹ́ ló bí Ani ní téèyàn bá dẹ̀ fi ẹ̀lẹ̀ ṣe nǹkan gbà ní a máa dàrú wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í rò wò ó ní téèyàn bá fi ẹ̀lẹ̀ ṣe rọra lọ báyìí ni olórí ilé ni ẹ̀dẹ̀ rí kó ń ṣàbòsí fún ìyàwó rẹ̀ ẹ wá fẹ́ pèsè àkíyèsí ẹ ní ẹ̀sọ́ọ̀sì ẹ ní sọ̀rọ̀ sí gbàá ìta gbangba lójú ẹbí lójú àwọn èèyàn ẹ̀ pé ní ìdàkọ̀ọ̀kọ̀ torí pé ẹ bá ṣeré eléyìí fún ní gbangba yìí tẹ sọ̀rọ̀ sí tẹ kan lábùkù ẹ̀mí àti ga sí ẹ̀mí àti lé sí ẹ̀tún dalẹ̀ yẹn rú sí ni. ṣùgbọ́n tẹ bá rọra pé nídà kọ́ńkọ́ tẹ ṣàlàyé fún tẹ bẹ́ tẹ tú tẹ bá tẹ ṣàlàyé òfin ọlọ́run ọba fún. pẹ̀lú àánú ọlọ́run ẹ̀mí àárọ̀ òun adé ronú. ẹ̀dẹ̀ tó pé ìyàwó náà báyàwó náà sọ tiẹ̀ ẹ̀ sòfin ọlọ́run fún ọ náà ẹ̀ ṣàlàyé òṣìyẹ kórí èyí ń ṣẹlẹ̀ tí ò tọ́ ẹ̀rí pé inú lóru ilé báyà tó ṣùgbọ́n tó bá pín yàtọ̀ tó wà ní pẹ̀lẹ́ ni ìmáàmù mọ́sálásí gọ́vnà lù ṣíàmánu àdúgbò baálé àdúgbò ẹ wá káwá bàjẹ́ kan mọ́rọ̀ àwọn èèyàn tó wà nípò ńláńlá ìpẹ̀lẹ́ gẹ́ yìí lọ́wọ́ ẹ ní ìwé ìṣègbàjẹ́ bá wá jókòó landlord meeting lẹ́mọ̀ wá dẹ́rọ̀ rẹ̀ lẹ́tí baálé alábùkù lẹ́yìn pàápàá à ń wò yín láti jẹ́ àfẹ́ sọ àhà ah, ah, ah, ẹ̀fẹ́ dàlú rẹ̀ ẹ̀fẹ́ tùlù rẹ̀ tẹ́pọ̀ náà ti ná àwọn èèyàn tí wọ́n gbà fún ẹnu rẹ̀ ti kálù tẹ́lẹ̀ ó ti ń ṣàlàyé nǹkan fún àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n bá ètò wá ṣe tó kù díẹ̀ káàtó yìí mẹ́tọ̀dù tẹ́ lò yóò lè tún nǹkan ṣe àbàǹkà jẹ ni àbàǹkà àdàǹkan rú sí ni ẹ wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi ṣàlàyé pẹ̀lú pé ẹ wo ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ẹ bí ẹnìkan láì ní jẹ́ kọ́rọ̀ rẹ̀ máa bẹ́ẹ̀ dípẹ́ ní tẹ́fẹ́ pé náà kì í ṣe màláìka èèyàn ni kì í ṣe tọ́ ni máa lọ lò ó náà kó lọ rò pé tí kì bá ń ṣe mi tí mo lọ ṣẹ̀ṣẹ̀ eh, mo ṣàtúnṣe lámọ́yín tó náà dẹ̀ ní jàǹkárù wà lára rẹ̀ pẹ́pẹ́ ṣùgbọ́n gbà tó ti fọ̀rọ̀ lọ lọ́n náà bá sọ̀rọ̀ rẹ̀ di ọ̀tọ́rìtì tí kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ ọlọ́run mẹ́rin rẹ̀ ẹni tó náà fẹ́ lọ bá tó fẹ́ lọ bá yẹn yìí sọ́nà gbọ́dọ̀ farabalẹ̀ púpọ̀ kó dẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú òfin ẹ̀sìn. iṣẹ́ sì ti pọ̀ tí pẹ́tọ́ ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa rí wà bàjẹ́ tí wọ́n máa dákẹ́ àbí táwọn èèyàn máa rí wà bàjẹ́ tí wọ́n máa fẹ́ kọ́ tí wọ́n ní mọ mẹ́tọ̀dù tí yẹ káwọn fi ṣàtúnṣe tí wà bàjẹ́ yìí ṣẹlẹ̀ sí torí kì í ṣe ká fún níwà bàjẹ́ ṣẹ̀ sí láti fẹ́ gbalada bí kì í ṣe ká gbégbèsè àti ṣàtúnṣe oníwà bàjẹ́ ẹni tí wọ́n ní alágbájáde ṣe nǹkan báyìí àwọn òtún tẹ máa fojú rẹ̀ rí kódà àníyàn ẹlòmíì ni pé ah, òun á dẹ̀ finish lámàáyín pẹ̀lú tó ṣe òun kọ́ yìí kíyè láti ná gbogbo àti wọn gbègbè fẹrù rẹ̀ lánàá wọn tán ni wọn tán ni àwọn táwọn wá pinnu àti finish wọn ọlọ́run wá sí àwọn kù ètò ọlọ́run wá lórí ilé ayé nìyẹn kájẹ́ká níyàn wá dáa káwá sùn sí ẹ̀ pẹ̀lú gbogbo ohun tá a bá ń ṣe lílàhílì kàmáàlì ọlọ́run ló pé òun dẹ̀ lọ́ba tápá ẹnìkan ò lè ká ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó kù láyé ẹlòmíì tí wọ́n ti ẹ̀rù kó hùwà bàjẹ́ tó fi wá dìde ọ̀tẹ̀ dìgbé gbèsè tó wà ṣàfíníṣe rẹ̀ wá ṣàbàtì ọ̀jẹ́ yìí ọláhi tó bá padà wá wò kúlẹ̀kúlẹ̀ ó lè jẹ́rọ ló ń pamọ́ ó lè jẹ́rọ náà ní ẹni tó sọ fún ẹ náà ń pamọ́ ó lè jẹ́ àgbélẹ̀rọ lọ́rọ̀ yẹn ìyẹn máa ń ṣẹlẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ gbà ìṣá kan mú àwọn kan á lò wọ́n á dẹ̀ fi bẹ̀rẹ̀ sí ba nǹkan jẹ́ kọ̀nà kó má jẹ́ kí ṣọ́ra ènìyàn ti yàn. a gbọ́dọ̀ bàjẹ́ ká dákẹ́ tá à ń tó fún wa nínú yìí. bákan náà àti wá gbọ́dọ̀ fẹ́ kọ́ wa bàjẹ́ ká fà kọ́ bákan náà àti gbọ́dọ̀ ṣọ́ra nǹkan mi tá à ń ó lè máa ṣe wà bàjẹ́ kó jẹ́ pé àṣìgbọ́ ni tí a bá dẹ̀ ti ṣe nǹkan gbọ́ òun náà bẹ̀rẹ̀ sí ṣe sọ fáwọn èèyàn káàkiri kọlọ́kọ́ má jẹ́ kí á dáràn tó yẹ kí lálẹ́kẹ́ yá mọ̀ kò sí ní tá a fẹ́ fi tàn ju àwọn iṣẹ́ olóore wa irun wa ààrẹ wa a káì àlẹ́kẹ́ yá máa ní agbára. bàtà nàbí sọ fún àpáhábà yìí pé sallallahu alaihi wasallam jẹ́ mẹ́ni tí ó máa jò kalẹ̀ lálẹ́kẹ́ yá mọ̀ tí ò ní ní kankan lọ́wọ́ àwọn náà ní ẹni tí ò lówó lọ́wọ́ ni tó ṣe ta tí ò rí nǹkan mú délé òṣìṣẹ́ ṣiṣẹ́ kò rí nǹkan kó jọ òṣìṣẹ́ lọ́wọ́ bá ní ẹ̀hẹ́n ìyẹn rẹ̀ ní rò kì í ṣe bẹ́ẹ̀ bó ṣe máa wá sílẹ̀ akáyọ̀ mẹ̀dé yẹn nìyẹn anábìnrin tí ó máa jẹ́ mọ́fúlísù ń jẹ́ náà lẹ́nu jẹ́ pé ó kírun gbáàbẹ̀ ó yọ zàká òṣìṣẹ́ olóore àwọn aṣẹ́ olóore tí ẹ kí yẹn ṣe láyé lòun náà gbáyé ṣe ṣùgbọ́n gbogbo máa fi dé lálùkìyàmọ̀ láyé rẹ̀ ó ti balẹ̀ jẹ́ gan-an kàdíṣẹ́ tàmáhàdà gbogbo eléyìí ó bẹnu àtẹ́lù sọ̀rọ̀ rẹ̀ sọkúsọ wà ákàdà máa la hàdà ó ti mú dúkìá eléyìí má ti tiẹ̀ wà kọ́dà fà hàdà kọ́dà ó dùn ṣìnà mélé ó dùn wà bàjẹ́ mélé yìí ó ti fẹ́nu rẹ̀ ó ti tiwa rẹ̀ ó ti ti bá táwọn èèyàn jẹ́ ó dúró pé lágbájá yìí àwọn abọ́mọlúwàgbé rẹ̀ jẹ́ kódà òyàn ní nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó ti hùwà burúkú yẹn láyé ẹni tó dẹ̀ hù sí òkú ní kápá àti fọ́ra rẹ̀ mọ́ àwọn bàbá níbi tí ibi tí ẹnu dé wọn náà ṣe òdì bẹ́ẹ̀ àyẹmọ ibi táwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ti rìn dé àyẹmọ yẹn lómi tó ti gbọ́ táwọn ti ẹ mọdé tá a rí rí bọ́rọ̀ ti rí nìyẹn ibi tí ọ̀rọ̀ dé ẹsẹ̀ ò ẹsẹ̀ ò ní agbára àti sáré bíbẹ̀ o kódà ìmọ̀ ibi tọ́rọ̀ máa dé láyé tẹ́sẹ̀ gan ní bíbẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn ti gbọ́dọ̀ ṣọ́ra àti sọ ọ̀rọ̀ tọ́rọ̀rọ̀ tí wọ́n sọ ètò irin gan-an níjọ́ tí ojú bá ká kí wọ́n wá rò pé òun fẹ́ ṣàtúnṣe gbogbo àwọn àti àwọn ti sọ̀rọ̀ létí rẹ̀ kọ́rọ́rùn kí wọ́n tó wọn padà ń kankan ìjèjì kí wọ́n á sọ fún wọn wípé àwọn tí mo dẹ̀ fún palágbájá ń jò ní ìjálódé lórí ìdòwe mo fíìmù ọ̀rọ̀ yẹn ní o àbí à mo mo sì kí nìyẹn gbọ́ ní mi in fact ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní kódà ó ti fọlọ́ ń búra fún mi kò rí bẹ́ẹ̀ o èèyàn mélòó ni a máa lè rí irú ilé sọ fún padà. Ah, ó kéré gan kì í sábà rọrùn torí bẹ́ẹ̀ ẹja ṣọ́ra ẹja ṣọ́ra gan pẹ̀lú táwọn máa sọ àti táwọn máa ṣe. Abubakar Siddiq ní ànábi dídí sọ fún òun sọ́dún àtàrà pé àwọn èèyàn ti wá sọ di pé tọ́ba ti wá rẹ́ nìkan tó ń hùwà tí ó dàn á dá kí wọ́n máa wò ó àwọn wá ní ṣe lọ́wọ́ kúrò níbi ìwà Ohun tó dẹ̀ ń fa náà ni pé wọ́n wò pé bóyá táwọn bá ṣe lọ́wọ́ táwọn bá lọ ń bá a sọ má lọ jẹ́ pé àwọn nìkíní máa padà wá dàlé lórí ṣùgbọ́n nínú ẹ̀tọ́ nínú tó jẹ́ ojúṣe mùsùlùmí òní pé máa rọ àmì kò mọ̀ kárọ́ fọlẹ̀ ọ̀rọ̀ yòrò bìyẹ́dì ẹnikẹ́ni tó bá rí ohun tí ọkàn kọ́ ohun tí ó dáa kó gbé gbogbo ìgbésẹ̀ ẹ má gbàgbé ń ta àsọ fún wa ń pilẹ̀ pẹ̀lú àníyàn dáadáa kó gbé gbogbo ìgbésẹ̀ láti ṣàtúnṣe nǹkan yẹn kìí kún máa lọ jókòó ìpàdé ọ̀tẹ̀ ìpàdé ìbínú wọn náà mà níyà tí wọn náà fi ń ṣe gbogbo tí wọn náà ṣe wàláhì wọn náà mà níyà rẹ̀ ó dẹ̀ mọ́ gbogbo tí wọn náà ti sọ lẹ́yìn òtí tí wọn náà ti ṣe èmi náà mà níyà tí èmi náà mọ́ tí èmi náà sọ àti tí mo ti ṣe àbùkù ní kálukú náà mà balil insanu ala nafsihi basira kó wa mọ ara rẹ̀ kọ́dà tó burú jù ní pé ń gbà ní ẹ̀mí jẹ́ máa sọ̀rọ̀ ẹnì kejì ọmọ àníyàn tẹ́nì kan fi ẹni tí alákọ̀ọ́kọ́ fi ń bá wọn sọ̀rọ̀ òun náà kàn fọ́ọ̀lù sínú tíráàpù tí yẹn jẹ́ kalẹ̀ ní abájọ bẹ̀rẹ̀ iṣẹ́ kódà iná mọ̀ pé lèyìn ní mission àròpá níyàn dáadáa ni kọ̀lọ̀kọ̀lá wa ẹlẹ́yìn wa ti ẹ̀mí àǹdí ọlọ́run ọba kí ọjọ́ kí ó كل واحد يقول عبدالله سبحانك الله سبحانك الله لا إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته